وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run a tọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún anábìwa muhammad sallallahu alayhi wa sallam abẹ́lẹ́wọ̀n ọba nínú títóbi rẹ̀ eléyìí tí a tún máa gbé yẹ̀wò nínú ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam lénìí ọlọ́run sí ní sábàbí ìmọ̀nàfẹ́ni kọ̀ọ̀kan wa kò sì bá wa fi sínú ọ̀kan nínú iṣẹ́ olóore wa yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim hadith ẹlẹ́ẹ̀karùn èyí tó jẹ́ hadith èyí tí ó kàn ní báàbù asidik òun náà ni hadith eléyìí tí a fọwọ́ abu hurairah radiyallahu tí wọ́n gbà wá. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم غزا نبي من الأنبياء صلوات الله وسلامه عليهم فقال لقومه لا يتبعني رجل ملك بضع امرأة وهو يريد أن يبني بها ولم يبني بها ولا أحد بنى بيوتا ولم يرفع ولم يرفع سقوفها أو لم يرفع سقوفها ولا أحد اشترى غنما أو خلفات وهو ينتظر أولادها فغزا فدنا من القرية صلاة العصر أو قريبا من ذلك فقال للشمس إنك مأمورة وأنا مأمور اللهم احبسها اللهم احبسها علينا فحبست حتى فتى الله عليه فجمع الغنائم فجاءت يعني النار لتأكلها فلم تطعمها فقال إن فيكم جلولا فليبايعني من كل قبيلة رجل فلزقت يد رجل بيده فقال فيكم الغلول فليبايعني قبيلتك فلزقت يد رجلين أو ثلاثة بيده فقال فيكم الغلول فجاء برأس مثل رأس بقرة من الذهب فوضعها فجاءت النار فأكلتها فلم تحل الغنائم لأحد قبلنا ثم أحل الله لنا الغنائم لما رأى لما رأى ضعفنا وعجزنا فحلها لنا فأحلها لنا متفق عليه حديث أفا أبو هريرة قال ما باكي يبا يونسوا ونعني حديث يلي نعم الحديث الرابع حديث إليكني عن أبي ثابت وقيل أبي سعد وقيل أبي الوليد سهل بن حنيف وهو بدري رضي الله عنه أن النبي صلى الله عن النبي صلى الله عليه وسلم قال من سأل الله تعالى الشهادة بصدق بلغه منازل الشهداء وإن مات على فراشه رواه مسلم آه حديثي لا ọ̀dọ̀ أبو ثابت àwọn kan láti ọ̀dọ̀ abu sa'id àwọn kan láti ọ̀dọ̀ abu walid èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Sahal ọmọ Hunayf ọ̀kan nínú àwọn tó jogun Badar ni náà fi ń pè ní Badariyun nínú àwọn tí wọ́n jagun kí ni ogun Badar radiyallahu anhu kọ́lọ́wọ́n bá kó yọnu sí i ana nabiya sallallahu alayhi wa sallam ó ń dájúdájú ànábi tí káàtìgì ọlọ́wọ́n bá ń bẹ́ẹ̀ fún kọ́ọ̀l ó sọ wípé man sa'ala Allah ta'ala shahadata bi gbogbo ẹnikẹ́ni tó bá ń bẹ lọ́hùn pé kọ́lọ́hún jẹ́ òun ó kúkú ṣẹ̀yídí tóun ó bá jáde láyé kọ́lọ́hún jẹ́ kóun ó kúkú ṣẹ̀yídí bisidikin tó ń sọ pẹ̀lú àníyàn òdodo balagha manasila shuhada onítọ̀hún ọlọ́run ó padà mú dépò àwọn tó kù ṣẹ̀yí dínà wa imata ala firashi kódà kó ṣe pórí bẹ́ẹ̀dì rẹ̀ ló kú sí ọlọ́run ó mú dépò ẹ̀mí rẹ̀ dípò àwọn tó kù ṣẹ̀yìdì náà nítorí wípé òun gan tọrọ lọ́dọ̀ Ọlọ́run fún fẹ́ kù ṣẹ̀yìdì bíi sídìkì nítòdodo tí kìí ṣe wípé ó ń sojú ayé ó ń sọ nínú ẹ̀mí rẹ̀ pé kọ́lọ́hún ó jẹ́ kóun ó tán sójú ogun ẹ̀sìn anabi sallallahu alayhi wa sallam anabi ni pẹ̀lú bí ṣe ń sọ yẹn tó bá jẹ́ kébi sídìkìn pẹ̀lú òdodo òun ló fi ń sọ nínú ẹ̀mí rẹ̀ balaghahu manazila shuhada ọlọ́run ó padà mọ́nítọ̀ ọ̀hún dépò wa imata ala firashi kódà kò sí pé orí ibùsùn rẹ̀ ni títán ló padà dé bárúfẹ́ níbẹ̀ sí. èyí tí anabi sallallahu tó ọlọ́run bá ń ṣàlàyé fún shahid onadibi ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kéèyàn ọmọ abẹ lọ́hùn pé kọ́lọ́hùn jẹ́ kóhùn kò ṣẹ̀hídì hadith yìí ó fún jawaz ìgbàláyìí ń bẹ kéèyàn gbogbo gbà téèyàn ó bá jáde láyé àkókò sójú ọ̀nà téèyàn bá wá ń sọ̀rọ̀ yìí bí sídìkín kódà kọ́mọ́kù sójú ogun tó pórí bẹ́ẹ̀dì rẹ̀ náà ló wa ta'ala. yóò fún ẹ̀mí rẹ̀ ní àgbéga gẹ́gẹ́ bí àgbéga tó lọ́n sí fáwọn tó kó ṣàhídì nítorí pé àníyàn rẹ̀ ní tó wù nìyẹn ṣùgbọ́n nínú ètò ọlọ́run ọlọ́run ti kádàrà kébi tí ó tàn sí kì í ṣe bẹ̀ orí bẹ́ẹ̀dì rẹ̀ ni ó tàn sí ṣùgbọ́n látara àníyàn rẹ̀ yẹn bí sídìkìn pẹ̀lú òdodo ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò sì san lẹ́san ní ti okoko ṣàhídì. Uh, ashahada anwa ikú ṣẹ̀yídì tẹ́ rí yẹn ó pín sí àwọn ọ̀nà tó pọ̀ nínú ẹni tó kúkú ṣẹ̀yídì ó ní obìnrin èyí tó yẹ ké nígbà tó fẹ́ bímọ ó jáde láyé ikú ṣẹ̀yídì ni inú ẹni tó kúkú ṣẹ̀yídì òun náà lẹ́nìkan tó yẹ pé inú rúnrún ló ń pa tó fi kú ariwo inú ló ń pariwo tó fi jáde láyé ṣahada ni bákan náà anabi sallallahu alayhi wa alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé ẹnìkan tó ní dúkìá kan lọ́wọ́ tẹnìkan wá bá tó wá fẹ́ gba dúkìá rẹ̀ yẹn lọ́wọ́ rẹ̀ àbí lọ́wọ́ anabi kò sí kóun ó fún anabi ni mo fún tó bá bá ń jà ńkọ́ anabi ni bàjá tó bá pọ̀ òun kọ́ anabi ni kò ṣe ìdí ni onítọ̀hún kù sòyìn túmọ̀ sí pé ẹni tí wọ́n pa lérí pé ó ń dáàbò bo ẹ̀tọ́ ẹ̀ mọ́tà ṣahida ikú ṣẹ̀dínlókù so bákan náà bábánbárí ẹ̀ òun lẹ́yìn tó ṣe pé lójú ọ̀nà ọlọ́run lójú ogun ẹ̀sìn ó tán síbẹ̀ ṣahada náà ni èlé. anabi sallallahu alayhi wa sallam onímọ̀ nkútìlá wa ahlihi fawa shahid ẹni tí wọ́n bá pa lórí pé ó ń dáàbò bo dúkìá ẹ̀ lórí pé ó ń dáàbò bo àwọn ará ilé ẹ̀ fọwọ́ shahid ẹni yẹn kúkú shahidi ìbéèrè wa ni pé ẹni tó gbaṣẹ́ sọ́jà tó ń dáàbò bo ìlú sókúkú shahidi lápèjúwe ogun ogun láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè míì òun náà wà ní àwọn tí yóò lọ tó bá kú bẹ́ẹ̀ sáà lè sọ pé mọ́tà ṣẹ̀hídà là kì í ṣe kú ṣẹ̀dí lóko torí pé orílẹ̀-èdè wa ò kulẹ̀ jẹ́ orílẹ̀-èdè tó ṣe pé ń dáàbò bo ẹ̀sìn orílẹ̀-èdè tó bá yẹ pé ẹ̀sìn náà fi tó bo àlámọ̀rí ìgbésí ayé wọn tọ́ta kan bá fẹ́ wá gbógun tí wọ́n ẹ̀sìn lọ́tà yẹn fẹ́ wá gbógun tì kì í ṣe ìlú yẹn fàásà sòdí yẹn tó fi jẹ́ pé tọ́mọ ogun Nàìjíríà bá lọ jagun ta ó dáàbò bo tẹ́rìtìrì nàìjíríà kì í ṣe pé torí pé ẹ̀sìn so wọn ò ní kà yẹn sí pé kókó ṣẹ̀yìdì ọlọ́run ó gbèdìdì níjọ́ gbèndé alikiyama níbàámu iṣẹ́ iṣẹ́ tó ṣe ọlọ́run ò fi dájọ́ lé lórí. nínú hadithi arígbóyé ń bẹ pípé jawazu kéèyàn ọmọ tàmá kókó ṣẹ̀yìdì a sì rí pé nínú hadithi pé ìgbà míì wàá máa ń bẹ iṣẹ́ mi ń bẹ èèyàn ò ní í ṣe gan ṣùgbọ́n látara pé àníyàn dáadáa lèèyàn ní nípa nǹkan yẹn ọlọ́run sì san yàn lẹ́sàn-án pé nǹkan yẹn àpèjúwe pọ̀ fún àwọn nǹkan yẹn nínú hadith tẹ́ pé èèyàn ò ní í ṣe nǹkan ṣùgbọ́n látara àníyàn dáadáa téèyàn ní ọlọ́run nìkan ọkọ̀ ládàá lẹ̀ fún anabi tabuk anabi wa dúró anabi sọ fún àwọn sàbí pé àwọn èèyàn kan ń bẹ nílé báyìí gbogbo bá a ṣe ń go òkè tá à ń lọlẹ̀ tá à ń dààmú sharakuna fil ajr wọ́n ń bá wa gba ládá náà àjọ ń pín ládá yìí ni àwọn sábẹ́ wa béèrè pé àwọn ò dẹ̀ sí láàrin bí anábì ní bẹ́ẹ̀ ni wò sí bí anábì ní habasa umul udhuru wa sharakuna fi husni niyya èrí àlàyé ìdí pàtàkì kan olófà tí wọn fi wà pẹ̀lú wa àmọ́ níbi àníyàn dáadáa wọ́n wà pẹ̀lú wa so àwọn náà wọ́n ṣáraka wa níbi ládàá ló fi jẹ́ pé kéèyàn mọ tán níyàn ṣe lórí gbogbo àwọn nǹkan dáadáa kódà nǹkan míì dáadáa míì bẹ téèyàn bá láǹfààní lọ́nà kan àbọ̀nà mi láti rí ṣe wọn ó kọ́ ládàá nǹkan yẹn lẹ̀ fún yẹn insha allah ta'ala naam hadithi tó tẹ̀lé òun náà ni hadith ẹlẹ́ẹ̀karùn-ún tí í ṣe hadith eléyìí tí ó kàn ní báàbù asidik màálù ṣáàid na naam hadithi ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni hadithi tí àfáà wa. abu huraira radiyallahu anhu tí wọ́n gbà wá wọ́n ní ìṣẹ́lá muhammad sallallahu alaihi wa sallam anabi ní gaza anabi yìí min al-anbiya anabi ọlọ́run kan anabi ò dárúkọ ẹ̀ nínú àwọn anabi ọlọ́run tí ó ṣáájú anabi ọlọ́run yẹn ta ni nínú àwọn anabi ọlọ́run àwọn àfa wọ́n jẹ́ kó yọ wá wípé mímọ̀ orúkọ rẹ̀ kò ṣe pàtàkì ni tẹ́kí mo kọ rẹ̀ bá ṣe pàtàkì ànábì ọ̀dà kọ rẹ̀ fún wa ṣùgbọ́n ní tó ṣẹlẹ̀ gan ní tó ṣe pàtàkì kì í ṣe mímọ̀ orúkọ ànábì ọlọ́run ọ̀hún ṣùgbọ́n ó ṣàjọ kan nínú àwọn ànábì ọlọ́run Gaza kì í ṣe ja ogun ó múra ogun Gaza ó ṣe kí o ó múra ogun ó bá wa sọ fún àwọn èèyàn nígbà tí wọ́n fẹ́ máa lọ ojú ogun ó ní la yatba'ni rajulun malaka bud'a imra'atin kó má tẹ̀lé mi lọ ojú ogun o arákùnrin kan tó ṣẹ̀ṣẹ̀ ṣèyàwó àṣẹ̀ṣẹ̀gbé wa fi bud'i ahadikum sadaqa bud'u mar'a kílẹ̀ yẹn lè fi malaka bud'u mar'a ay farjuha fahimtun ǹjẹ́ yẹn fi lè mọ̀ láka rẹ̀ ní kíni o akido abẹ́ẹ̀kọ́ obìnrin tí yẹn bá ti ní ìtakókó nìkaàlè lórí abẹ́ rẹ̀ ti ṣe kíni o ó ti dẹ̀ tọ́ fọkùnrin yẹn èyí tí ò bá sí yẹn ń zina ni onítọ̀hún ṣe so anábìyàn ọlọ́run báyìí wọ́n sọ pé láyà tìbà ojú ogun ni mò ń múra lọ yìí ẹ̀yin èèyàn mi o àwọn tí mo fẹ́ máa sọ yìí ká má tẹ̀lé mi o láyà tìbà ní rọ́jòló mẹ́lẹ̀ká àmúra àtìní ẹkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ta kókó yìgì obìnrin kan wàá wá yorì yìí nígbà tó sì ta kókó rẹ̀ tán ó ń gbèrò àìn ha kóun ó wọlé tọ̀ béèyàn bá sára búrẹ́dì èèyàn jà wọ́n ṣe ákídùn láàárọ̀ gbogbo ẹ̀kọ́ àwọn àgùntàn nígbà bá sá dalẹ̀ ẹ jẹ́ tẹ̀lé ara kò tí ì ní wa <laughs> ilé ní kíníkà jókòó ti kíníkà ọba dúró ọ̀lẹ́ ọ̀nàkà bá ní ojú ogun yá a ẹ ẹjọ́ dọ̀là náà so ìdí ni tó fi jẹ́ wípé ànábì ọlọ́wọ́n ọba yìí ó ní ẹwà o ẹni tó bá yẹ ṣẹ̀ṣẹ̀ ìyàwó wàá wá yurid and yebni yabiya tó sì fẹ́ ṣe kí ni o tó fẹ́ wọlé tọ́ albinau bilmar a kinayatan anil jibaa wàlámà yẹbùnì ìbíyà tí ó sì tí wọlé tọ̀ ó gbèrú ẹ̀ ṣùgbọ́n àwọn yàrá ń kí àwọn yàrá àwọn àlejò ọ̀nkútọ̀ ẹ̀ sàkóńbẹ̀ ibi títí ń ronú èèyàn ọ̀nkútọ̀ ọ̀rọ̀ jẹ́ àdìyà báyìí o ẹ lọ múra o ànábì ọlọ́run ọba yìí ni ẹni tó bá wà nírú kọ̀ǹdíṣàn yẹn kó má tẹ̀lé o nítorí pé ọkàn rẹ̀ ò ní sí níbi yìí ibi ogun yẹn wàlà ahadun bana buyutan bẹ́ẹ̀ sì ni ẹnikẹ́ni tó bá ẹsẹ̀ kọ́lé walam yarfa'a suqufa'a wọ́n sì fẹ́ kan páànù ẹ̀ ni wọ́n ti kọ́lé tán wọ́n ti akó páànù kalẹ̀ pé kí wọ́n kan sukuf sakful bait nígbà fi ń borí nígbà fi ń bolé. Hmm? wọ́n fẹ́ ṣe àjálẹ̀ wọ́n fẹ́ mọ wọ́n fẹ́ bolé wọn sẹ́wọ̀n pé ẹni tí bá ń kọ́lé tí wọ́n bá tí ì bolé ọkàn rẹ̀ ò ní fà síbi lé wọn ṣùgbọ́n tẹ́tọ́ bá ti lè bò báyìí kí ló kù kí la tún do ṣe mọ́ bá bá rọra rọra ṣe mójú wíńdò oníkà lálọ́dún kan ò lè sakọ sí yànmá níjọ́ bá ti kan léhùn lẹ́mí rẹ̀ ó ti máa fà síbẹ̀ arábìyàn lọ́wọ́ báyìí wá ẹni tó bá yẹ pé ó ti bá ilé dé linted ó ti gbé dókè kíkàn ló kù kọ́mọ́tẹ̀ lèmi o torí pé ọkàn rẹ̀ ò ní sí níbi tí à ń lọ. wàlà ahadun ishtara ghanama ẹnikẹ́ni tó sì ra abo ẹran aw khalifatin àbí tó ra rànkúmí tó ti lóyún náà ń pè ní khalifat abo ràkúmí ràkúnmí lóókọ tó pọ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá òun náà ní náà kọ̀ ebel hmm, jamal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí wípé o ò lè ṣèyàtọ̀ láàrin ìṣẹ̀mí lárúbáwá àti rànkúnmí méjèèjì jọjọ ń bára wọn rìn hatal an ẹni tó ẹsẹ̀ ra abo ẹran àbí tó ra ràkúnmí tó lóyún nú wọ́wọ́ yà ń tẹ́dẹ̀rù àwòlẹ́àdà tó sì ń retí pé ọfẹ́ bímọ kọ́mọ́tẹ̀lẹ̀ mi o torí ojú ogun ni ó wà ibi tọ́kàn rẹ̀ ó wà nǹkan ah, àkúnmí ó ti bímọ nílẹ̀ ibi tọ́kàn rẹ̀ ó wà nìyẹn kí ni di tánàbí ọlọ́run báyìí fi ń sọ ilé torí pé aljihad fi sabilillah ìbàdà gbogbo nǹkan tó bá jẹ́ ìbàdà ẹ̀mí èèyàn gbúdọ̀ èèyàn gbúdọ̀ da ẹ̀mí èèyàn kọ̀ọ̀kan yẹn láì ní sí nǹkan kan tí ó máa sẹ́yàn lórí kúrò níbi nǹkan yẹn famasala asọ́lá ìbàdà irun kíkí ìbàdà ni anabi sallallahu alayhi wa sallam anabi ni la had بحضرة الطعام، ها؟ ولا وهو يدافعه، ها؟ الأخبثان. òjíṣẹ́ ọlọ́run ọba ní kò sírun o irun yẹn ládàá rẹ̀ ò lè pé náfíù yẹn bẹ̀ yẹn náfíù lilkamal ni kì í ṣe náfíù sùhà irun yẹn aládàá rẹ̀ ò lè kún tó irun tó wọ́n ti gbóúnjẹ kalẹ̀ báyìí pẹ̀lú àpẹẹbí ń pààyàn o àyìn náà la ń retí látàárọ̀ ojókò gbé oúnjẹ kalẹ̀ ọba sí ah òsíkiri ibi tó ti ń sọ̀rọ̀ yẹn tẹ́ aláàgbà aláàgbà àṣàrà aláàyèrè àyèrè ọlọ ẹ ní kírun ni ẹ ẹ bá ń dé kíni ẹ ń sáré lọ kírun ẹ ní ọ nírú òrùn yẹn ò lè kún nítorí pé lórí ẹ̀mí ìlú ti máa dágì lógìlọ àwọn tọkùn ti máa wá lọ́nà fún rẹ pé ah àfàìmọ́ sàlámọ̀ tán ni oúnjẹ ìwé dákun ẹ̀já máa irú oúnjẹ báwọn lẹ́ran wa máa dànù wọ́n bá ní pé bóòlù kété tẹ̀ jáde báyìí bẹ́ẹ̀ bó ti kórè bá bẹ́ẹ̀ tébù ni irú ẹran ta ló lẹ́ran anábìsọ̀lá anábìrin tó bá rí bẹ́ẹ̀ jẹun náà tó bá jẹ tán lọ sàlùwàlà kò kọ́dà kọ́ mọ́ bàjẹ́ máa lọ kí tiẹ̀ irú pé èyí tó bá jẹmọ́ àtọ̀ dákìhùn tọkàn rẹ̀ wà ń bẹ̀ ó ní láadáa ju èyí tó ń lọ kí ní jẹmọ́ tọkàn rẹ̀ ò sì ń bẹ̀ lọ. wàlà huwa yudafi wula akhbathan bẹ́ẹ̀ náà lẹ́yìn tó yẹ pé ẹ̀gbin méjì ìgbẹ́ àbí tọ̀ ó ti mú un délẹ̀ wọn ni ah ẹ̀wọ̀ mi ìfẹ́ kálọ̀ wà láàmì ìròjà ẹ jí ń tiraka kí n fi kírun tán ní bá kírun tán ẹ rí irú ẹni bẹ́ẹ̀ tẹ́kún kí jàmbá ni yóò fẹ́ lè ṣépè fún mọ́mú ọmọ ẹ̀ sálámà á tẹ̀síáwùdù wo kí ni mélòó tẹ̀síáwùdù kan nítorí pé yóò sàmọ̀ ìnira ò ti bá àwọn àtàrò tó yẹ kó ṣe kò ní lè ṣe lànàbí sàlám fi jẹ́ kó yé wípé kò sí hmm, lásọ̀ látà ń bẹ̀ yẹn ìmánà lásọ̀ látà kàmìlà kàmìlà tàlẹ̀ àjírí kò lè pé ní ládá nítorí pé distraction ti wà ń bẹ àìmọ́fọkànsí ó ti wà ń bẹ bó ti wá rí un bẹ́ẹ̀ náà ni lórí gbogbo ohun tí à ń pè ní gbàǹgbé kò ní mọ̀ sí àkọ́rọ̀ mo ti gbé. bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tó bá jẹ́ ìbáadà gbogbo tó bá jẹ́ ìbáadà téèyàn bá ń ṣe distraction ò gbọdọ̀ máa wà sódà kéèyàn ó lè ráàyè dojú kọ nǹkan yẹn nítorí tọ́lọ́run subhanahu wa ta'ala nìkan òun ló fà á tó jẹ́ pé ànábì ọlọ́run ọba yẹn fi mú àwọn àwọn nǹkan tó sì kàkalẹ̀ yìí ǹjẹ́ èjé kọ́kẹ́yìn ó wà níbi déyàn fẹ́ ṣe ni ọ̀sẹ̀ fẹ́yàwó ò tí ì wọlé tọ ìyàwó tó fẹ́ wọn bá lọ́dá jìyàdùyà bọ́ bá lọ yọ máa pọ̀ sílẹ̀ mi wá ni yọmọ ìgbà wọlé la padà lọlé náà pé a sì ń rò pé bá a bá lórí oṣù mẹ́ta a rọ àmì ẹbó jẹ pé n sáré dákan lọlé fúré <laughs> kí n padà wá ẹ rí pé yọmọ ro nǹkan yẹn lẹ́mìí so now fagaza àwọn tí wọn sá sí ní condition yìí wọn bá tẹ̀lé fagaza wọn bá jagun wọ́n bọ́ síbi wọ́n bọ́ sójú ọ̀nà ogun jíjà ogun yẹn wá ń lọ fàdánà minel kọ́ríyà ìlú tí wọ́n fẹ́ wọ̀ gangan tí wọ́n gbà ìgbà tí wọ́n súnmọ́ ìlú yẹn sọ̀látàlá àṣírí ó ṣe déédéé àsìkò sọ̀látàlá àṣírí kí ló dé kí sọ̀látà yẹn tó fi gba fatah wọ́n ti mú wa ní mú wa zọ́rùfò wọ́n mú wa ní sọ́rífò zamani wọ́n débẹ̀ àyè fi tẹ́ bá fi fi ṣe ẹ̀rí kó yẹ wọlé ẹ́ ìyàwó náà ní jẹ́ mafulu mutlaq mafulu maahu kì í ṣe mafulu mutlaq mafulu ah mafulu mafulu fihi lẹ́sẹ̀ mafulu fi òní wá wọ wọ́n súnmọ́ kọ́ríyà yẹn abúléko tó gun ó ti ṣẹlẹ̀ gangan sọ̀látàlá asiri. àsìkò asiri náà débẹ̀ a ó kọ̀ rí bá mi dálẹ́kì àbásìkò tó súnmọ́ àṣírí tásìrì bá sì ti tó oòrùn ò ní pẹ́ wọ̀ tòkè tásìrì bá ti lè wọlé báyìí ilẹ̀ ń sùn náà a ó kọ̀ rí bá mi dálẹ́kì àbí àsìkò tó súnmọ́ àsìkò àṣírí yìí ànábì yìí wá rí wípé ogun tá a lára fẹ́ jà tílẹ̀ bá ti lọ ṣú ogun fọ́nu ṣùgbọ́n ẹni tó fẹ́ báyìí ṣèbí kẹ́ẹ̀rí ìnáwó ríra yín ni àkọ́kọ́ náà ẹ̀yìn sára abẹ̀ lápèjúwe ń sìn kóòkùn oṣù gbogbo bíi àwọn ọmọ tí ń gbàdúgbò yìí wọ́n lè rìn lálẹ́ torí pé wọ́n ti mọ ibi tí mùdásírù gbẹ́mẹ̀ kòtò wọ́n ti mọ bẹ̀ ṣùgbọ́n ẹni tí èyí sára àdúgbò yìí tó bá jágbàlagbà kò sí yọjà síbẹ̀ so bẹ́ẹ̀ náà ni ojú ogun yẹn tilẹ̀ lọ sú ẹ sì fẹ́ wọnú kọ́ríyà fílẹ̀jì àwọn ẹni yẹn torí pé àwọn ti mọ ojúlé já inú ìletò wọn yẹn anábì ọlọ́run ọba yìí ó wá pé ah ìwọ ọlọ́run tiẹ̀ náà la mà fẹ́ ṣe oòrùn ló sì ti fẹ́ lọ wọ̀ yìí fakọ́lá lè shams anábì ọlọ́run ọba yìí nínú mọ̀jíza mọ̀jíza tì ní ó wá ní ó sọ fún oòrùn ìnákìmá múra ìwọ oòrùn lóòótọ́ ọlọ́run ló ọ́ láṣẹ kọ́ ọ máa yọ kó o sì máa wọ̀ kọ́ ọ máa yọ kọ́ ọ máa wọ̀ àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run àwọn ò tó pa ọ́ láṣẹ wà á nà máa mú èyí tẹ́mi náà wá ṣe yìí ọlọ́run ló pè mí náà láṣẹ pé kí n wá jagun allahumma yìrẹ ọlọ́run ihbis alayna ọlọ́run níbi tó òrùn déhùn bá wa dá dúró má jẹ́ ọwọ́ ma tí ó dúró ń bẹ̀ ọ́n náà kọ́ má tẹ̀síwájú mọ́ fahubisat ọlọ́run wá dá ọ̀rùn yẹn dúró hata fataha allahu alayhi titi tọ́lọ́wọ́n bá fi jẹ́ kí anabi ọlọ́wọ́n bá náà jẹjà wọ́n borí ogun fataha allahu alayhi ayi nasarahu allah lápèjúwe wọ́n débẹ̀ bí nǹkan bíi aago mẹ́rin ààbọ̀ àbí márùn wọ́n sì wá jogun fún àìmọye hours aago ọ̀kọ́jà aago márùn náà ọjọ́ òòrùn ò múfùmá ó dúró. nítorí ẹ pé ó ti yẹ kó wọ̀ oòrùn ò wọ̀ ìmọ́lẹ̀ sàtún wà títí tán fi borí ogun yẹn nínú àwọn ẹ̀kọ́ tá a fẹ́ mú jáde ń bẹ̀ ẹ rí i pé tó ń tí ànábì ọlọ́run bá ṣe yìí kò ṣe gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tó máa ń pera wọn ní àwọn wòlíì òòrùn ẹ wọlé wọlé wọlé wọlé ọkà àbùkù wọlé ojo mukada mi fẹ́ kójú ọ̀rọ̀ ẹ ti mọ̀ pé tiẹ̀ ti ó ti ní nínú ni ṣùgbọ́n ẹwà àwọn ẹwà ànábì ẹ̀hún tó kọ́ fi bẹ̀rẹ̀ ẹnìkì máa mọ̀ra iṣẹ́ ọlọ́run tí tọ́lọ́run rán náà ló ń ṣe wà á ní ọlọ́run yìí náà ló sì tún pè mí náà láṣẹ kọ̀ wá sọ pé òun kọ̀ máa ń di oòrùn ó ní Allahumma ọlọ́run ló pè ẹ̀rí yàtọ̀ bá láàrin ẹni tọ́lọ́run fún ní kàrọ́mọ̀ àbí mọ́jísà àti sáhìr àtòkùdá ohun tóun sọ ni pé Allahumma ìrẹ́ ọlọ́run ìbísà àlẹ́yìnà ọlọ́run dákun oòrùn yìí bá wa dá dúró kọ́ máa wọ̀ kó dúró síbi tó wà fàhóbísàt ọlọ́run sì mú ma dúró bẹ́ẹ̀ hmm? ọlọ́run bá máa ń pa ànábì rẹ̀ lé pẹ̀lú àwọn mọ̀jísàt oòrùn wá dúró bẹ́ẹ̀ ata alayhi ọfà táhà fún kí ni túmọ̀ ẹ̀ pé o ọlọ́run náà ṣe lójú ogun yẹn wọ́n porí ogun gba yẹn lóhun tó ṣe ni o lọ́rọ̀ tó wọ̀. fàjámà al-ganaim anábì ọlọ́run àwọn nǹkan ogun tó pọ̀ wọ́n ogun wọ́n kó gbogbo ẹ̀ kan torí pé àwọn anábì ọlọ́run tó ṣáájú àwọn tó bá ti ogun wọn ò lẹ́tọ̀ọ́ fún ogun bẹ́ẹ̀ ẹnìkan kan ò ntí wọ́n máa ń ṣe ni wípé fàjáàt ayé ànàr yá ànàr iná kan ibi tó bá kójọ sí iná ọkàn ọkàn wà láti sánmà ni yóò sì sun gbogbo ẹ̀ náà ntí máa ń ṣẹlẹ̀ nìyẹn níbo ni náà yẹn ti wá kò ní yẹ ẹnikẹ́ni yóò kàn wá láti sánmà direct yóò sì mú gbogbo nǹkan tán kó lójú ogun yẹn yóò jóná nígbà tí wọ́n kó àwọn ghanayim ọrọ̀ ogun yìí tí wọ́n kó jọ fàjáàt ayé yá ànàr iná bá jọ wá láti sánmà lè kóló ha láti lè jẹ́ kí náà yẹn ó jẹ́ kó kó kó ṣe kí ni o kó jó gbogbo ẹ̀ ṣùgbọ́n falam tẹ̀t àmùhà iná kò jẹ́ bó ti wùlẹ̀ ọmọ iná yẹn kàn dé náà ni iná yẹn ọkàn rà ni kí ni yóò jóná faqala inna fikum gulula anabi ọlọ́run ọba ni pé ah, eléyìí ò ṣẹlẹ̀ rí nǹkan yìí kò pé ẹnìkan ti jí kan bẹ ó ní òjì kínà yẹn jò èyí tó kù ní náà ń fẹ́ kó wà ń bẹ kó tó jò ànábì ọlọ́run ọba yìí aleyhi salatu wa salam ń tó sọ nìyẹn inna fikum gulula ẹnìkan bẹ́ẹ̀ nu yín tó ti jí nǹkan nínú àwọn nǹkan ojú ogun nǹkan ọ̀rọ̀ ogun yìí falyubayi'ni min kulli qabilati rajul nínú ìran kọ̀ọ̀kan ìdílé kọ̀ọ̀kan tó tẹ̀lé mi lọ sójú ogun kẹ́nì kọ̀ọ̀kan ó máa jáde bọ́ta kó máa bà mí lọ́wọ́ báyìí káwa máa búra sóò jí nǹkan ẹnì kọ̀ọ̀kan nu ẹ máa jáde. fàlẹ́sì kọ̀tì yẹ́dù rọ́jò lè nìbí yẹ́dí ẹnìkan àkọ́kọ́ lọ jáde ó bá ànábì ọlọ́run báyìí lọ́wọ́ ó dì mọ́ lọ́wọ́ sóò jí nǹkan òun ò jí nǹkan fàkọ́lá fíkùn lògòlò àní wọ́n jí nǹkan sẹ́ tí ì bá ti pé wọ́n jí nǹkan iná yìí ó jẹ ghanayim ọrọ̀ ogun tí wọ́n kó kalẹ̀ yìí falyubayi'ni qabilatuk fal tubayi'ni qabilatuk gbogbo ìran rẹ ìwà arákùnrin gbogbo àwọn ìran rẹ àwọn tẹ́jọ jẹ́ fámìlì kan tẹ́jọ tẹ̀lé mi lójú gbogbo yín ẹ má bọ̀ ẹ wá gbà báyà falasiko tìyàdùrọ̀ jùlẹ̀ àwọn falasabiyadi àwọn àwọn kan wá ọ̀bọ̀wọ́ ẹnìkejì wá ọ̀bọ̀wọ́ ẹ̀ ẹnìkẹta wá ọ̀bọ̀wọ́ ẹ̀ fakọ́lá fi kùn lẹ́gòló àárín yín gangan lẹ́yìn tó jìnkà ìwà fi kùn alugolol ìtumọ̀ alugolol kéde jàmbá kéèyàn ó yọlẹ̀ jìnkà náà ń pè ní ma kana li nabiyyin an yagulla wa man yaglul ya'ti bima ghalla yawm al-qiyamah alamisalaam làlẹ́bí fi sọ wípé hadaya al-umal gulul hadaya al-umal gulul hadith ni ìwọ tá a gbéṣẹ́ fún ta ni ọmọ sí géètì fáwọn èèyàn géètì man lórí iṣẹ́ tó o sì ń ṣe yẹn wọ́n ń fún ọ ní fifteen thousand naira lóṣù ẹnìkan wá fẹ́ wọlé ó sì lẹ́tọ̀ọ́ kó wọlé ọ̀hánà ara o ẹ tiẹ àìkà nǹkan tó láti gbé ẹ tiẹ màpọ̀ yẹ kẹ́ mọ́ fún yẹn ní kankan ká lè mọ ráàyè kọjá lérọrùn ẹ wá fún anábì ni ó lè nìyẹn gòlóòl hadaya lè rumal gòlóòl ẹ̀bùn tẹ́ni tá a gbéṣẹ́ fún tó tún lọ ń gbà lọ́wọ́ àwọn èèyàn ó lè ní ó lè ní tó ṣe yẹn ẹ rí i pé yẹn wọ́pọ̀ láwùjọ wa lé ìwé táwọn ọlọ́pàá ń gbà wọ́n ní ìwé yẹn ń kọ́ òun lélẹ̀ ẹ̀ kìíní panápaná òun náà lélẹ̀ wáìpà yín ló wá dúdú rákìrákì ó sì ṣe kò sí ní tó sí lọ́wọ́ lé ló ti eruku ti mú délẹ̀ àló ṣiṣẹ́ ebi kọ́ láti ṣiṣẹ́ ni ẹ ṣé wò kárí ọ̀ya òun ni wáìpà wáìpà ṣiṣẹ́ gbogbo sí ìtẹ̀ ọkọ̀ sí àdọ̀tí báyìí òyìn ọ̀kan yìí sá ìbáwa ni bá sọ bá dọ̀tí àwa ni ara ń sọ nìyẹn ọmọ nàìjíríà gbọ́dọ̀ jẹ́ onímọ̀ tó tó gbọ́dọ̀ ọ̀dà àti gbọ́ sábà délé àgbòlọ̀ káwọ̀ ṣùgbọ́n wọ́n bá wà fọ́ ọ gbọ́ pa ni ọlọ́wọ́n bá yín wo mọ́ yín ṣé ọlọ́wọ́n wo mọ́ yín lájẹ̀ mọ́ fi báyà báàkì báàkì báàkì tàbí mọ́ kó ọ̀dà ẹ̀ sáwà gbà hadaya al-umal ṣé bó ń gbowó lóṣù tíṣẹ́ wọn bá pé ọfí ilẹ̀ lọ ṣiṣẹ́ mi gbogbo ẹnikẹ́ni tá a bá ti fi sáwọn ẹ̀ kódà tàhárìmù rẹ̀ wọ́n kan pámọ́ fáwọn iṣẹ́ kan béèyàn bá adájọ́ kò yẹ kó máa gbẹ̀mù rárá lọ́wọ́ àwọn èèyàn àkọ́bí kò gbọ́dọ̀ máa gbẹ̀ because tí ẹni tó máa gbẹ̀bùn lọ́dọ̀ rẹ̀ tó bá ní kéèsì náà bá gbé wa kò sí ráfà wà lẹ́mìí rẹ̀ nípa rẹ̀ naturally naturally ẹlòmíì tí ló fi jẹ́ pé àwọn medical doctor gan ọkọ gangan ìfẹ́ jẹ́ pé òun ní ó sọpẹ́rẹ́sàn fún ìyàwó ẹ̀ ẹ lọ béèrè kì í ní fẹ́ tí ìbá epo bá dójú ẹ̀ tán òun gangan ò ní fẹ́ ṣe nǹkan yẹn fún ìyàwó ẹ̀ torí pé ó ṣeé ṣe kí àánú ó gbé kọ́mọ́ ṣiṣẹ́ yẹn bó ṣe yẹ kó ṣe so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni alkọ́bí ẹni tó dájọ́ adájọ́ kó gbúdọ̀ máa gbẹ̀bùn lọ́wọ́ àwọn yẹn nítorí wípé tó bá di ibi kọdájọ tẹni ẹ ó ti ń sojú èmi náà ni sẹ́yìn èmi náà ni sẹ ẹja ẹja sà torí òun náà sọmọ dáadáa so hadaya al-umal gulul kó má gbẹ̀bùn lọ́wọ́ anybody bí nǹkan bá ṣe rí òun ni ó ṣe fi yàn sàn máa sọ ẹnìkan di pírẹsidẹ́ǹtì ẹ lọ́n ra mọ́tò fún ewu làbúrò lọ́kẹ́bọ̀ fún hadaya al-umal gulul lẹ́rìí kílẹ̀ lọ́n fún lẹ́kùn sí ṣé ibi ipò tọ́wọ́ à ń kò ní rí mọ́tò lò èèyàn di gọ́fúnà ẹ tún lọ ń ra ẹ lọ dá mọ́tò jọ fún ẹ lọ ń fún lẹ́bùn ẹ lọ kó didi ilé fún gùlúùlù ni nǹkan tó ń gbà yẹn nítorí pé ẹni tó ra ọkọ̀ fún níjọ́ tẹ́ni yẹn bá tó bá fẹ́ kí gọ́fúmẹ́ǹtì ó ṣe pọ́lísì kan tí ó fẹ́ fọ́ rẹ̀ lérí bísínẹ́sì ẹ̀ tí gọ́fúmẹ́ǹtì bá kàn sọ bá kàn gbà ẹ ti gbàgbé ni èmi ni mo gbọ́kọ̀ fún yín nígbà pé òkè ẹ̀yin a máa wòye sọ̀rọ̀ yẹn lànà sallallahu alayhi wa sallam lànà fi ni hadaya al-umal gulul lẹ́ẹ̀fì rẹ lómi bẹ́ẹ̀ fún yóò ní ẹ ṣé mo dúpẹ́ mi ò níbi kì í ṣe ti já o irú àwọn èèyàn báyẹn àwọn èèyàn máa ń sá sẹ́yìn láti náwó aburú sí wọn àbí láti pè wọ́n síbi aburú ló jẹ́ pé táwùjọ kan bá ń bàjẹ́ leadership ni ò da àwọn olórí ni ò da tá corruption wà ní Nàìjíríà àwọn olórí wa náà corrupt nítorí pé olórí tí ò gba ẹ̀gún jẹ kí wọ́n ọmọlẹ́yìn òun tó lè gbà á ó múra o torí pé ọ̀gá gan ọgbà yóò sì máa sọ fún yín pé ṣé ẹ̀mọ̀ kémi náà gbà ẹni bá gbá mú tó bá gbà kò sẹ́ni tí wọ́n sọ fún ọ tẹ́nìkan sì gbà tó fi jófin ẹni rẹ nìkan pàápàá jùlọ ọmọ Nàìjíríà lójú pọ̀ ẹni rẹ nìkan kó gbà mọ́ ṣùgbọ́n ọ̀gá ni pé ẹ̀rí pé kò dákẹ́ máa gba kínní yẹn nígbà à ní ṣe bẹ́ẹ̀ mọ́sà ọ̀ka nígbà àti báyìí fi envelope ti náà yà kíní yẹn kéré o ó kéré o ẹ̀ ṣá á tún máa fi kún mi ò láìkí yẹn máa gba bribe mi ò láìkí ẹ̀ tó ti yé bẹ̀tẹ̀ tẹ mú àyẹ kéré ní mo kàn fẹ́ sọ nìyẹn ẹ̀ ṣá ẹ má bínú ṣá yóò máa pọ̀ jù báyẹn lọ nígbà mi so kò lè sọ pé ká má gbà so ìdí nìyẹn tó fi jẹ́ pé nínú ẹ̀sìn nínú síyáṣà ṣẹ̀ríyà síyáṣà ìsìlámíyà kì í sí nǹkan yẹn bẹ́ẹ̀ bó ti wùlẹ̀ ọmọ hmm, kì í sí bẹ́ẹ̀ ẹ̀yàn jẹ́ gọ́fúnà ẹ̀ ló fún lẹ́bùn ẹ̀ ń congratulate rẹ̀ torí gbogbo ẹ̀ tẹ̀ ń congratulate rẹ̀ náà ni wọ́n ń sọ fún pé lágbájá náà kì í o pé òkè ọ̀rẹ́ mi àwọn ọmọdé pé ó ń bọ̀ nìyẹn ó ń domi síwájú kó lè tẹ̀lẹ̀ títú nǹkan yẹn ti wá wìn wá sí Nàìjíríà lónà pé connection gbogbo èèyàn ń tò ìwọ ò ní fẹ́ tò ọkọ̀ ọbẹ̀ lọ straight sí gbogbo àwọn tó ti wá tò yẹn wèrè làwọn torí pé àwọn èèyàn àwọn ọmọ yẹn ń bẹ tẹ bá rẹ nìkan tó bá ní police tó ní pé má wọlé wá bá mi padà lọ tó ní wọn ò ní pé in kò tiẹ̀ kò tiẹ̀ kò wúlò rárá kò tiẹ̀ mójú ara lé kò sí kíní kan ibi tí corruption ti bẹ̀rẹ̀ náà ni so ìdí nìyí ìtàkùn ni gulol ìdọ́gbọ́n jalè àbí kéèyàn yọ́lẹ̀ mú nǹkan kéèyàn má jẹ́ èèyàn ọmọ gulol nìyẹn ọlọ́run bá sọ pé mà kánà lè nàbí yẹn yẹ gúlà. ha kò máa ká ànàlẹ̀ ni ẹni tá a bá pè lánàbí ọlọ́run ọlọ́run ọba ọ̀sọ́ pé lámìyà gúlà nàbí ó ní máa ká ànàlẹ̀ nàbí àfi lóko tá a bá lè pè yàn lánàbí máa ká nàbí gúlà kí ló fa àyà yẹn gbàtàn tójú ogun dé lọ́dún kan wọ́n bá kan nínú àwọn kó bọ̀ ogun náà ni ah, níbo ni kíní ìwá wà báwọn ṣe lọ́n fi ni ó mú subhanallah tàwa tó lè lè mú òun ni ó mọ ojú rẹ ti wọ́ ló fún ẹ wà á mùnáfíkì wọn bá tún lọ ń bára wọn lẹ́yìn ànábì ni ó mú ta ni ó tún wà mú ọlọ́run wa sọ àyàká ànábì gan ọmọ ọlọ́run wa sọ àyàká lẹ pé mà kánà lè nàbí àyẹ̀ ògbòlá níbo ànábì ọlọ́run ànábì ọlọ́run ò lè jalè àfijì ìbáṣà ànábì ọlọ́run lókun wàmọ̀ yẹ́gilé yàtì ma gàlà yà mọ̀lẹ́kìyà gbogbo ẹni tó bá mú kàn mọ́ kan kò sí onítọ̀ ó mú wájọ́ gbé àlùkìyà mọ́ yóò mú wájọ́ ẹjọ́ kan ní sọlá sọlá rẹ nìkan kó ló máa gba zaka nígbà tó wáá dé tí wọ́n kó zaka kalẹ̀ tó bá ti mélé lẹ̀ ẹ̀rìn ilé ìyówó zaka ni lélẹ̀ kékeré èmi náà fún lélẹ̀ pé ẹni nǹkan ẹ̀bùn lélẹ̀ àdàbí sáà ń wò tó bá tún mélé ẹ̀kí ní ilé ara zaka ni kò sẹ́ńjì tó kú yìí náà wọ́n ní kémi náà òfin ṣèrìn ẹsẹ̀ òfin ẹgbẹ̀rún Ànábì ni wà Ànábì tá a bá ránṣẹ́ ó lè wà nílé bàbá rẹ àti ìyá rẹ kọ́ ọmọ lọ lẹ́bùn kan wọ́n tó fún ọ lẹ́bùn kan Ànábì ni èmi ò ní dá yín mọ̀ ẹjọ́ bí alìkìyàmọ̀ tí wọ́n bá gbé ẹlòmíì dìde nù yín tó ru ràkúnmí tí ràkúnmí ń pariwo tatata lẹ́yìn rẹ̀ tó rù lérí jọ́ bí alìkìyàmọ̀ mí ní ṣe bẹ́ẹ̀ kí mọ̀ mọ́ o bẹ́ẹ̀ sì ni ẹni tó bá ẹni tó ru ewúrẹ́ lórí níjọ́ bí alìkìyàmọ̀ tẹ́wúrẹ́ ọmọ kí bọ́ọ̀ tẹ̀lé lẹ́yìn Ànábì èmi ò ní dá mọ́ o anábì tó bá jókòó sílé bàbá rẹ tí mi ọ̀rọ̀ ń ṣẹ́ só lè lẹ́mú ele wà ń dé ọ̀n sọ pé àdà lákùn àrà lì eléyìí mi mo ní èmi mo ní ṣé bíṣẹ́ là gbé fún ọ ewu làbùrọ̀ tún gbẹ̀mí mi àdáyà lè rùmọ́ gòlòlò sallallahu alayhi wa alayhi wa sallam anábì ọlọ́run ọba yìí wá ń sọ wípé fíkùn algulul alóńbẹ́nu yín sẹ́ àwọn tó ti mú kan mọ́kan níbi tá a kó yìí fàjáù wọn wà nítàn ẹwọ ẹ mẹjọ àparọ màálù ṣáìdì sídìk nìyẹn fàjà o bí ra'si mithili ra'si bakora mina bori bori bórí màálù ṣe tóun wọ́n wá gbé n tó ṣe déédéé orí màálù wá tó jẹ́ gold jẹ̀mọ́ tí gold bá lè wúwo tó orí màálù ẹ mọ nǹkan ẹ mọ nǹkan tó tó wọ́t nígbà wọn lóòótọ́ rẹ̀ à ń bọ̀ wọ́n bá lọ nígbà tí wọ́n dé tí wọ́n gbé dé nìyẹn. pé fàwádọ́ àhá anábì ọlọ́run ni mo sọ bẹ́ẹ̀ ó yẹ lọ́ọ́ fi síbẹ̀ wọ́n bá gbé síbi àwọn gánà ìmọ̀ yẹn fàjá àti náàr iná yẹn bá tún wá wá fa akalati ha ó sì jẹ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ jóná anábì ní falamta hila algana imule ahadin kọblana sùmọ́tọ́ wẹ́ pa wà àlìhùmà anábì ní sallallahu alayhi wa sallam gánà ìmù yẹn ó lẹ́tọ̀ fáwọn àwọ̀ òpin ni kì í ṣe pé náà kàn ní ọ̀ àjẹ́ lànàbí sọ pé àṣé ká máa pín nǹkan ọrọ̀ ogun tá a bá tojú ogun wá ọlọ́run ò ṣe lẹ́tọ̀ọ́ fún àlèwúmọ̀ kankan ṣáájú umar nabi sallallahu alayhi wa sallam lànàbí sọ pé fòdíltù ọlọ́run gbọ́lá fún mi bí sitting pẹ̀lú nǹkan ọlọ́run gbọ́lá fún mi pẹ̀lú nǹkan mẹ́ta kan pẹ̀lú nǹkan mẹ́fà kan tí mo fi ju àwọn ànábì ọlọ́run ọba mi tó ṣáájú lọ nínú ẹ̀ òun náà ni ju ìlàtí liyal arúgbó masjidan kò síbi tí mi ò ti lè kírun mọ́sálásí ni gbogbo ẹ̀ àyàfi tọ́lẹ́ẹ̀tì àwúrí àtàn àti bí wọ́n ń sọ ràkúnmí mọ́ níbi tí wọ́n ń so ràkúnmí mọ́ èèyàn lè kírun níbi tí wọ́n bá ń ṣe ewúrẹ́ tó ń so màálù mọ́ èèyàn lè kírun bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo tó jẹ́ ìso tó máa ń so ràkúnmí mọ́ èèyàn gbọ́dọ̀ kírun bẹ́ẹ̀ sotí ṣùgbọ́n bóyá wọ́n máa sọ tílẹ̀ bá pa firi àwọn ẹran kan bẹ tá a kò sí mọ́tálásí bí tán sọ ní mọ́tálásí tó bá dàárọ̀ là á kírun bẹ̀ ẹ̀ kò sí láì fi bẹ̀ halal tọ́hìr ètò ẹran mọ́ ẹ lè mú gan tó ti yé torí pé gbogbo nǹkan tí jíjẹ rẹ̀ bá ti jẹ́ tọ̀ ìtọ̀ rẹ̀ náà halal ẹ́ mi gbọ́ bẹ́ẹ̀ ni nínú hadith yẹn anabi nílẹ̀ anna akólè kọ́tìmínà ṣayatin anabi sọ ilà rẹ̀ anabi nítorí pé àwọn ràkúnmí tẹ́ rí òun ọ̀rọ̀ ràkúnmí àtàlìjànú wọn ò fìgbà kan fira wọn lẹ̀ bí ràkúnmí bá ń bẹ ń bí àwọn àlìjànú kan ó dé sádùgbò ibi tí wọn bá ń so ràkúnmí mọ́ tẹ́ pé ìso wọn bíi méjì mẹ́ta ẹ̀ lè sàfẹ́kù àlìjànú níbẹ̀ anabi sọ reason ó sọ ilà rẹ̀ kì í ṣe pé torí pé ó jẹ́ gbin síbẹ̀ yẹn mú tọ́ ra kún mi tó ti yé báyìí torí ìrísìn tánàbí ní ká mọ́ kírun bẹ̀ ni pé ààyè àwọn àjẹnú òun níbẹ̀ tó ti yé wa báyìí. bákan náà ànábì ní wàhùlẹ̀t lánàá alghanaim àwọn nǹkan ọrọ̀ ojú ogun tá a bá kó bọ̀ gbogbo àwọn ànábì ọlọ́run tó ṣáájú mi wọ́n èèmú nǹkan kan bẹ́ẹ̀ àwọn ọmọlẹ́yìn wọn ní ìmú nǹkan kan bẹ́ẹ̀ iná wà láti sánmà yóò sun gbogbo nǹkan yẹn iná bíbo iná yẹn ti wá kò sẹ́nìkan tó mọ̀ yọkàn jóná ni ṣùgbọ́n gbà tó di àsìkò anabi sallallahu alayhi wa sallam nínú àwọn tọ́lọ́wọ́n bá ṣe fún anabi àti umma rẹ̀ òun náà ni kí wọ́n pín nǹkan náà yìí tí kò sí fáwọn anabi ọlọ́run tó ṣáájú thumma ahallallahu lana al-ghanaim lẹ́yìn ìgbà táwa wá dé ọlọ́run ṣe ghanaim ọrọ̀ ogun sallallahu alayhi wa lámà rọ́à dọ̀ àfànà nígbà tó lọ́run rí wípé àwa lẹ wàájísà náà ó sì rí wípé ìkagara wà fún wa fàhálàhàlànà ọlọ́run sì wàá sí ghana im ọ̀rọ̀ ogun ọlọ́run sì lẹ́tọ̀ fún àwọn àlùmọ anabi sallallahu alayhi sallam ẹ rí i pé eléyìí sìn ó tún túmọ̀ sí ẹ̀dẹ̀ pé ọlọ́run sí ẹ̀dẹ̀ fún àlùmọ anabi sallallahu alayhi wa sallam lórí nǹkan tọ́lọ́run ọba múlẹ̀ fún àwọn àlùmọ èyí tí ó ṣáájú so hadith yìí tí a bá wò dáadáa a rí wípé àwọn ẹ̀kọ́ tí ó pọ̀ ó sodo sínú hadith náà nínú àwọn ẹ̀kọ́ tí ó wà ń bẹ̀ àkọ́kọ́ náà ni wípé àwọn ànábì ọlọ́run ọba kò sí ànábì ó sọ wọ́n nú àwọn ànábì ọlọ́run kan tí ò jagun àwọn kọrin yó wọn a mọ̀ ní ẹ́ kìnnì kan àwọn ànábì wọn ìdàlọ́wọ́ ọ̀tún ìdàlọ́wọ́ ọ̀tún àwọn tó mọ̀ ń pa bẹ́ẹ̀bù wọn kò tí ibi tí bẹ́ẹ̀bù ti jésù ti ní ẹ lọ ra ìdà kò sì ṣe ká ànábì ọlọ́run wo ni ìjagun kò ní sànábì ọlọ́run kan ilá wàwà mọ́ irú bilgazwa kò sànábì ọlọ́run tí ò jà so ìyẹn dẹ̀lí ìlú ni ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run ìṣàdédé jagun àfikún ṣe pọ́lọ̀ ń fa ìnàkí ma àmúrọ́ wà ana ma'mur ẹ umirtu bil jihad so làwọn afáàfin sọ̀rọ̀ nípa tá a bá ń sọ̀rọ̀ jihad jihad jihad kì í ṣe ọ̀rọ̀ erémọdé kì í ṣe ọ̀rọ̀ pé ogun ń wùwà ájà lájú ayé àwọn ànábì ọlọ́run ọba gan ó dìgbà tọ́lọ́run bá tó yọ̀ǹda fún wọn pé ọyẹ ẹja o udhina lilladhina zulimu lilladhina li'annahu zulimu wa inna Allah ala nasrihim laqadir ọlọ́run ọba ní àti yọ̀ǹda fanabi sallallahu alayhi wa sallam àtàwọn tó tẹ̀lé torí pé zulimu wọ́n ṣàbòsí fún yín wa inna Allah ala nasrihim laqadir ọlọ́run sì tá láti ràn yín lọ́wọ́ sànàbí ò jà àgbà tó lọ́nba tó yọ̀ǹda fún gbogbo àwọn ànábì ọlọ́run náà wọ́n èsì àdédé lọ jagun illa bi amrin min Allah subhanahu wa ọlọ́run ni pa wọn láṣẹ làwọn àfáà fi panupọ̀ wípé tí jihad ó ṣẹlẹ̀ nígbà tí ó bá sáwọn ànábì ọlọ́run mọ́ ó gbúdọ̀ ní shurut tí ò bá ti sáwọn ṣùrùtù yẹn ń bẹ kì í ṣe jihad torí pé lójú ayé àwọn ànábì ọlọ́run gan wọn yìí ṣàdédé jà àyàfi kó jẹ́ amúrú minallah subhanahu wa ta'ala sọ adikọ̀rọ̀ jihad kọjá wípé egun mi le ọmọ ti lọ kọ́ taekwondo ọ̀yà ìjàyà la hadha la yu'tabaru jihadan jihad gbọ́dọ̀ láwọn ṣùrùt àwọn májẹ̀mú ìtàwọn afá ṣàlàyé fún wa bákan náà nínú ẹ̀kọ́ tá a rí mú ń bẹ̀ òun náà ni pé gbogbo àwọn nǹkan tó bá jẹ́ nǹkan ìjọsìn gbogbo nǹkan tó bá lè máa díyàn lọ́wọ́ láti má rí jọsìn yẹn ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ èèyàn ó mú kúrò ńbẹ̀ kéèyàn ó tó ṣe jọsìn alábẹ́ ọlọ́run bá yẹn sọ ẹni tó bá tẹ̀ fẹ́ yàwó tí ò tí ì wọlé tọ̀ kọ́mọ́ tẹ̀lé a o nítorí pọ́kàn rẹ̀ ò ní ṣe kí ni o kò ní wà níbi ọ̀gbìn yẹn. bákan náà adigbọ́yé wípé àwọn ànábì ọlọ́run ọba ọlọ́run ọba máa ń fi mùjísà ó fi máa ń táwọn ànábì ọlọ́run bá fẹ́ tọrọ mùjísà lọ́dọ̀ ọlọ́run wọn èyí sọ nísọ ìpátá wọn èé sọ nísọ òpìdán wọn èyí sọ nísọ ìgbéraga sọlọ nítorí pé kì í ṣe páwọn ni wọn dá nǹkan yẹn ṣe ọlọ́run ni ó yọ̀ǹda ọlọrun ọba yìí ní Allahumma o bá wa dá dúró wípé láti rí báwọn àwọn alálejò nù àwọn ṣòṣò báwọn ṣe máa ń sọ ti wọn bóyá wọn ń ṣe program kó òrùn wá ń fọn akílódé ọlọ òrùn òjò irọ́ àfihàn àfihàn àfihàn àfihàn mú káyìlá ọ̀yá mú òrùn ẹ ti mọ̀ pé nǹkan ní àlìjànú ni àwọn ànábì ọlọ́run kò ní sọ̀rọ̀ bá ànábì ọlọ́run fa allahumma ekibis ọkọ sọ pé innaki ma'mura wa ana ma'mur lóòótọ́ ọlọ́run ló pa ọ́ láṣẹ kó máa yọ kó máa wọ̀ iṣẹ́ ìtọ́lọ́run náà ló ń ṣe o èmi náà ọlọ́run ló rìn mí náà ṣe ọlọ́pàá mi láṣẹ o ó wá padà sọ́dọ̀ lọ Allahumma ihbisaha alayna ó bẹ̀ lọ́ọ̀ ni ó ṣàdúrà ni kì í ṣe pé ó sọ̀rọ̀ pátá kì í ṣe pé ó sọ̀rọ̀ bí alálìjẹ̀nu lẹ́ẹ̀fì lè máa mọ̀ yàtọ̀ láàrin ẹni tọ́lọ́run fún ní karama àti àfọ́ òkùdán tẹ́ ẹ bá ti rẹ́nìkan ti ń sọ̀rọ̀ kan ti ń sọ authoritatively ẹ ọlọ́run wá fi nǹkan yẹn pọ́nlé ẹ ní rí kó ṣèṣe ìgbéraga ṣùgbọ́n lè ní ẹlẹ́mí ogun rédíò lọ pé kí n tà ń sọ wa lójú ni o atákéré ìyọ́dún ni bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ìnáwó bẹ́ẹ̀ bá fẹ́ kó bó sú báyìí ẹ ṣáàjà gbọ́ ọlọ́run náà lábẹ́ ẹ̀rọ ní pa láìláì hmm, láìláì náà ni òun náà láwù kí ni kò ìrọ̀ ló ń pa karamat àwọn tó jẹ́ auliya rahman wọ́n yìí sọ ní sọ pé ó dá wọn lójú yatadarrauna ila Allah subhanahu wa ta'ala wọn ó sì pípẹ́ fún lọ́sọ́dọ̀ ọlọ́run bákan náà nínú àwọn ẹ̀kọ́ tí a rí mú ń bẹ̀ òun náà ni wípé ọlọ́run ọba kò sí nǹkan tó lọ́run ò lè ṣe kò sí nǹkan tó lọ́run ò lè ṣe ẹ wo iná yẹn kódà àwọn àdéhùn kálukú náà kò mọ bí ibo ni náà ti ń wá kò sẹ́ni tó mọ̀ tá bá ti kó kalẹ̀ náà yọ wà ní yóò sì jó nǹkan yẹn ó parí ìyẹn ni dẹ̀lílù pọ́lọ̀ ń gba nǹkan yẹn nígbà náà bẹ́ẹ̀ náà ni tó bá fẹ́ ṣe àwọn kọ̀rọ̀báàtì tó bá fẹ́ ṣe kọ̀rọ̀báàtì fọlọ́n tó bá ti gbé nǹkan yẹn kalẹ̀ báyìí inú wà láti sánmà yóò sì jó nǹkan yẹn ìyẹn tó mọ̀ pọ́lọ́n tí náà yóò bá ti wá ọlọ́run ò gba nǹkan yẹn ni ìyẹn máa ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn tó ṣáájú wa ṣáájú kí anabi sallallahu alaihi wasallam tó dé ọlọ́run ọba máa ń fi nǹkan tó pamọ́ mọ àwọn ànábì ọlọ́run ọlọ́run ló máa fi mọ̀ wọ́n tòkọ́ ànábì ọlọ́run pé ẹni tí kìíní ò fi jẹ́ nǹkan kan ti dín bẹ̀ ni ṣùgbọ́n àwọn èèyàn yìí náà àwọn náà padà ṣe kí ni o wọ́n ṣe òdodo tí wọn ò bá kúkú ṣe òdodo ó súnmọ́ kànábì ọlọ́run yẹn má mọ ẹni tó mú nǹkan yẹn gan ọkàn sábà pé kìíní yẹn mìsìn bẹ̀tẹ̀ ó lè má mọ ẹni tó mú nǹkan ẹni tó bá ṣe kínní kó jẹ́wọ́ abàdà kò ní jẹ́wọ́ kò ní jẹ́wọ́ ìgbà tá a wà ní àwọn programu kan ní Ìlọrin wọ́n wá fẹ́ pín tíra fún wa lápèjúwe káláwa tá a wà nù kíláàsì àjẹ́ méjìlá wọ́n sì kó tíra méjìlá wá sórí tébù ṣe pé kò sẹ́ni tí ò yẹ kó rí gbà gbà tí pín tíra tán abálẹ́ nìkan òun ò rí lábàáyọ ọwé àkẹyìf òun ti káyé òun sì mọ iye tó ń kó wa ẹnìkan ní ọyà àgbà méjì kò lè má rí bẹ́ẹ̀ wọ́n wá ń wọlé lẹ́yọ ẹnìkan kọ́ wá wọlé ó sì ṣe wáàsí fún odidi bí ìṣẹ́jú mẹ́wàá pé ikọ̀ tẹkọlá kò ní ìdíkọ̀ ọgbà méjì nǹkan kan náà ni ewé àbùdọ̀ tó gba méjì ó ti ṣàbòsí fún ọmọ ìyá rẹ̀ òun ò rí kankan ìwọ fẹ́ gba méjì tẹ́kìlọ̀ báyọ̀ lọ mú jáde ní ìsìn káwọn ọ̀rọ̀ parí lórí ẹ̀ kìnnìkan tẹ́kìlọ̀ òun tó lọ ẹnìkan tó dé òun náà ti sàwàlà òun kàlùkù àwọn ojú ara wọn ẹyọkàlẹ̀ mi gbà ẹyọkàlẹ̀ mi gbà ìgbà tó yá ẹnìkan kan wọlé wọn ń pè ní náàjí òun ga báyìí jẹ bóun ṣe wọlé ọkàn lọ straight ó bá ẹnìkan ní wọn ní kùm bó ṣe ṣe abẹ́ lọ́kà báyìí ó sì mú jáde mọ́ àkàstà ní nùsùkàtà yìí àkàstà. قلنا لا يا صديق لا لا تكذب أنا أنت أخذت إذنين إثنت نسختين ìwọ lọ gba méjì nínú àwọn èèyàn dèní wa ń ṣe mí lè mọ̀ pé bó o ló ṣe mọ̀ ṣùgbọ́n tí mo ṣàkíyèsí ni ìgbà tó ń ṣe wá sí yẹn òun dúró lẹ́nu ọ̀nà bíi ẹgbẹ́ wíńdò ń wo gbogbo wa báwọn yẹn ṣe wá ń ṣe wá sí tó ń sọ̀rọ̀ ó ń study gbogbo wa psychologically bónúkálukú ṣe ń ṣe ń wò ṣùgbọ́n ọkà wọlé ni ó sì lọ ọ̀dọ̀ ẹnìyẹn direct ó sì gbà kí ni ẹ lọ́wọ́ ẹ ẹni wàá gbẹ́gun ẹ nǹkan wọn ọmọ pé alábàárẹ̀ ah, pé ah, nǹkan kan náà ni méjèèjì ó ṣe mú méjì àtẹ́pọ̀ nǹkan tó tiẹ̀ yàtọ̀ ní agbó ìwọ nìkan sì lè mú méjì kẹ́nìkan má rí bá ṣe fà sọ́là rẹ̀ nìyẹn hmm. àáfàá náà ló náà ó wà dáwọ́ra kírú ẹ̀yin wà á pálákọ́ lọ lè jamiu islamia hmm. ṣe é mọ̀ wípé àdánwò ni. lẹ́fẹ̀ẹ́ afa lòdì ọlọ́mọ wọn bá ní àfa àfa àfa asu ọyọ ìpalẹ̀ owó tá a pa lóde ìpalẹ̀ mọ́ ẹ̀kọ́ ẹ̀yẹ kó nígbà tí wọ́n bá délé yóò ti da mẹ́ta ìdá méjì ni ó kó lẹ̀ àfa kan ní ah, owó ìjù báyìí lọ ìgbà sẹ́wà nígbà ah, iye one thousand tó wà ń bẹ mọ̀ yẹ five hundred tó wà ń bẹ nígbà kàdé ìgbà yẹn ní two hundred two hundred two hundred nígbà wọn bá ti wọn bá tún bá àwọn tó lọ tọrọ àlùbáríkà fọmọ ni ó lè ó lè tọrọ àlùbáríkà fọmọ àlùbáríkà wo ni bẹ lẹ́nu so ìwà máa mú kan mọ́kan kì í ṣe wà dáadáa nítorí ìmú kan mọ́kan àṣẹ ò sì wá láti sánmà ẹ̀wò tó lágbára dé àṣẹ ò sì wá jẹ nǹkan yẹn nítorí pé ẹnìkan mú nǹkan kan bẹ ṣùgbọ́n àwọn èèyàn yìí nígbà tá anábì ọlọ́run sáà ń insist pé ẹnìkan mú kan bẹ wọ́n jẹ́wọ́ tí ṣètò bá tiẹ̀ lò láti ṣe nǹkan mí gbà mí páyọ̀ ọlọ́run ẹni tó bá ṣe nǹkan ẹ̀kọ́ jẹ́wọ́ bó o bá tiẹ̀ lè sọ lọ sẹ́yìn èmi ni mo ṣe nǹkan yìí ó lóore fẹ́ nìyẹn kó ṣe báwọn ju kó wá pamọ́ra pé wọn ò ọba mà sọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó dá ibi tí ti jìyà rẹ̀ níbi ti wó ni tí ní yóò àmọ́ kábàámà sì mà láyé jẹ́wọ́ kóun ṣe kíni o kóun jẹ́wọ́ so mahalo shahid èyí tó jẹ́ tó ní í ṣe pẹ̀lú báàbù sídìkì gàgà nìyẹn téèyàn bá fi àìmọ̀ àbí ṣètọ́nù ọlọ́mọdé tí ó lò wá tẹ́sù gbé kankan sí ọdún tó ṣe sólùmù àbòsí àbójalè kan tó bá di pé wọ́n ti wá kíní yẹn wá kíní ah, ò jẹ́wọ́ òun ló ń ṣe ó wá fúyẹ́ ju pé kẹ́rì ọkàn ọmọ ẹ̀dàn ọ̀làmù èmi mo sì mú kíní yìí èmi mo sì mú kíní yìí títí tọrọ òfin wa lọ lórí ọ̀rọ̀ yẹn tí wọn ò ní sọ̀rọ̀ mọ́ lérí ẹ̀ ìwọ ó sòkun wọn ti ìwọ ti gbàgbé ẹni tó nìkan kí ó ti gbàgbé bẹ̀tẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run rí ọ ọlọ́run ò sì ní gbọ́ ẹni ọ níjọ́ gbẹ́ndé alùpùpù lọ́lọ́run bá sọ pé wa man yaglul ya'ti bima ghalla yawm al-qiyamah ó mú wa ní ọgbẹ́ndé al-qiyamah lànà bíbí ni mi ò ní rí ọ tó bá rura kún mi lérí tí bá ń dún bọ́ tẹ̀lé ọlẹ́yìn ọgbẹ́ndé al-qiyamah ansẹ̀tì alánsẹ̀tì ń ríngì tẹ̀lé ọlẹ́yìn kò anábì lòun ò ní rí ìrìnàjò tánàbí ọba wa rí yẹn jẹ̀mọ́ ta ló kù tí ó rí ọ. so ló fi jẹ́ pé mahalu shahidi bi òun náà ni ọ̀rọ̀ òdodo táwọn ènìyàn padà tí wọ́n sọ nígbà táyì sòdodo ẹ rí i pé lójú ẹsẹ̀ iná sì wà láti sánmà ó sì kó ó jẹ nǹkan yẹn abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa eléyìí tí àwí ọ̀lọ́njọ́ ṣe wá láǹfààní àwọn ìta àti ń náà ọlọ́njọ́ wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وعملا صالحا متقبلا وشفاء من كل داء اللهم يا ميسر الأمور يسر لنا أمورنا كلها ولا تشمت بنا عدوا ولا حاسدا يا رب العالمين اللهم نسألك خير هذه الليلة وخير ما بعده ونعوذ بك من شر هذه الليلة وشر ما بعده برحمتك يا أرحم الراحمين اللهم تحيي قلوبنا من النفاق وأعمالنا من الرياء ولساننا من الكذب وأعيننا من الخيانة إنك تعلم خائنة الأعين وما تخفي الصدور اللهم انصر علماءنا اللهم انصر علماءنا واغفر للأموات منهم اللهم يسر لأبوينا أمورهم كلها ولا تجعلنا فتنة لهم ولا تجعلهما فتنة لنا واغفر لأموات من المسلمين برحمتك يا أرحم الراحمين اللهم بارك لنا في عمرنا اللهم بارك لنا في أهلنا اللهم بارك لنا في أولادنا اللهم بارك لنا في علمنا اللهم بارك لنا في عمرنا اللهم بارك لنا في رزقنا اللهم بارك لنا في حياتنا اللهم بارك لنا في مماتنا وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك